لله رب العالمين الحمد لله الذي جعل المنام آية وقال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته من بالليل والنهار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله قال هذه الآية لم يبقى من النبوة إلا المبشرات قالوا وما المبشرات قال لهم من صالحات صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم كثيرا كثيرا أما بعد فيا عباد الله اتقوا الله حيثما كنتم واعلموا أن الإنسان إذا نام فإن الله يتوفى روحه لكنها وفاة صغرى كما قال الله سبحانه وتعالى في سورة الأنعام أعوذ بالله من الشيطان الرجيم وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جعلتم من النار ثم يبعثكم فيه ليقضى أجل الزمر الحمد لله من الشيطان الرجيم الله يتوفى لأنفس حين موتها والتي لم تمت في منامها ويمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يسمعون وهذه الوفاة الصغرى أيها المسلمون ينزل فيها روح حيث يشاء الله ويا عباد الله لذلك كان من أفكار المنام أن نقول اللهم بك وضعت جنبي وبك أرفعه فإن أمسكت روحي وارحمها وإن أرسلتها فاحفظها بما تأمر به عبادة الصالحين وقدر البخاري ومسلم ويا عباد الله أمة الإسلام اعلموا أن المنامات تنقسم إلى aṣọ́tò rọ́ọ̀ ní àyà òkú àti mẹ́ta pé ọ̀lẹ́ àyà ti lè wọlé àkókò lẹ́yìn wọn nìka nínú àwọn ìṣàmì rẹ̀ ní àwọn ìṣàmì ọlọ́ òun náà lọ kí ní kùn yìí lálẹ́ ní ìdíjọ́sà kí a ti lè kọ́lọ̀ bá nàbẹ̀ Muhammad sọ̀rọ̀ àlùsọ́là ẹ̀sìn tó kọ́ sọ nínú ọ̀sán náà wọ̀ láì pé òṣìṣẹ́ ìṣẹ̀lẹ̀ tó sẹ́kù nípa àná àwọn àtẹ́tí ọlọ́run sáàtù pé àtẹ́tí ọlọ́run bá lé ó sì tẹ̀lé tó sẹ́kù wà lórílẹ̀ ẹ̀fẹ̀ nílẹ̀ ìgbà àyàfọ́ ọmọ ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ nìkan àwọn sàbẹ̀ ni wọ́n ti jẹ́ bá tí wọ́n fi jẹ́ lágbáwá tó wọn ọmọ tó mọ ọmọ ọ̀ṣẹ̀ ọ̀ bí ìlọ́wọ́ sí ọlọ́run wọn ni pé wọ́n máa ní ọ̀ṣẹ̀ ọ̀ tó kí náà pé ọ̀ṣẹ̀ ọ̀ kò yóò sí ọlọ́run nílẹ̀ ọmọ sọ̀rọ̀ òun náà ní kéèyàn ọmọ adára ó sì máa di àtúntò dáa kí àtúntò ìjọba bá náà dé náà ọlọ́pàá ara ilé ọ̀sán abẹ́rẹ́ àti máa ń kọ́ tuntun ìkọ́sẹ̀ tuntun ìdí ọ̀jẹ́ lẹ́yìn ọwọ́ tá a jẹ́ ń sọ lọ́wọ́ bá nínú ìbánilásí àti ẹ̀yìn náà nípa pé ìpara máa wá di ọwọ́ wa títí ìlú àbàbàrà wa. lásìkò ọmọ pàdájù nípa pé ọmọ ilé ènìyàn nígbà tí ẹ̀mí bá súnmù ọlọ́run ọba ti fún ẹ̀mí yẹn kó ti mú wọn lọ. àwọn tó máa ń pè nínú ẹ̀mí àwọn máa ń pè nínú gẹ́gẹ́ bí àwọn ọmọ tí wọ́n ṣe fi kú wa. ohun táṣùn tàbí ti sùn lọ ẹ̀mí wa ó ti lọ láàrin ṣùgbọ́n pọ̀ lọ́jọ́ pátápátá látara pé di òwúrọ̀ ọlọ́run ọba bá fẹ́ àwọn olùkọ́ wọ̀ fún aṣọ ìṣúbọ̀

náà ìgbà náà wọ́n wá gbé yín dìde ní àsìkò tó bá wà lọ́wọ́ bá yín ká ìlànà ìgbẹ́lẹ́ ọlọ́pàá sọ ní ọ̀sán tó wà ní ayé àwọn ìkọ̀tù báyìí pé láwùjọ ìlọ́wọ́ padà náà kú sá kí èèyàn kọ́ kílà ọlọ́wọ́ bá bá dé kíọ́lá òun lẹ́sẹ̀ tó bá ń gba ẹ̀mí nígbà tí àkókò ìfà tó lẹ́sìn ìlànà tẹ̀wọ́n ti fi ìmọ̀ níbi ohun tí wọ́n bá sùn ṣùgbọ́n àwọn ọmọ ìjọba wọn tẹ ẹni wọn ló níbi ohun tí wọ́n sùn yẹn ìtẹ̀rọ náà ló ti gbà á wọ́n ló ń ṣèlè fún ọ̀gá sí ilẹ̀ ẹ̀jẹ̀ ìmùsọ́nà àwọn ìlú mìíràn ọlọ́mọ wọn dá padà lórí ayé òun náà ní títà máa ń jiyàn èyí tí àtẹ̀bí ọmọ ọmọ sọ̀rọ̀ sọ́dọ̀ tó lè ní ìgbàmọ̀ àtọ́gbà ìgbẹ̀rẹ̀ tó lè ní ìgbàmọ̀ àtọ́gbà ìgbẹ̀rẹ̀

tiẹ̀ lọ́jọ́ tó mo gbé ìhà mi mo gbé kalẹ̀ mo fẹ́ sùn báyìí níta àlùfà pẹ̀lú tiẹ̀ lóòkọ̀ rẹ iná mi sì tún gbé ilé padà tó bá jì fàyín àmúsàtútà òkè tó bá gba ẹ̀mí mi lọ́ta tí mo fẹ́ sùn yìí fọ́ òkè dáhà sàkóyún fún ẹ̀mí yìí wà á kà ìbámu wà ní àṣàṣà tó bá sì tẹ́ ẹ̀mí yìí padà orí ayé padà fà fọ́sùn ومسامي بما تصل به عباد الصالحين كلمة na صار وبعضها ورسولها وجاهلين إنما أدواء إتالك محمد صلى الله عليه وسلم تريد أن أصيب لك وكسر لا ترى به نتعرف بين بعض صالحين ونعني pé wa ilé ọ̀rọ̀ àdáyé làwọn fẹ́ẹ́ fi sọ̀rọ̀ lónìí níwọ̀n ká àkókò díẹ̀ tó bá gbà wá àwọn àdájọ́ sún ọlọ́run wa níbi owó wa àdájọ́ èmi àti ẹ̀yìn tá a máa ń lá ń bẹ̀rẹ̀ ọ̀nà mẹ́sàn-án ni àwọn olùmọ̀ ni wọ́n fi sí. alákọ̀ọ́kọ́ ó yà tó máa kú bá àdájọ́ ń bẹ̀rẹ̀ ó ti gbé àdá dáadáa ni àdájọ́ yóò lè fẹ́ sí ó yà tó sọ ọ̀dẹ̀ká ó yà tó sọ ọ̀dẹ̀ká ó yà tó máa kú bá ó pọ̀ yìí. òun náà ní jẹ́ bẹ́ẹ̀ nígbà ọmọ sàrà sọ́dá ó pè fún ọgbó yàtọ̀ sọ́ọ́lẹ́ kà láti ẹnu pè fún àwọn olùmọ̀ wọ́n fi ọ̀rọ̀ míì wọ́n ti fi owó gbà àwọn ọmọ àná yẹn bá látọ̀hún inú yóò ti máa dùn bàbá mi pàdé sáyé inú yóò ti máa dùn torí pé nínú àtẹ́lẹ́ tó jẹ́ fáwọn olùmọ̀ wọn tó máa ń pè é ní ó yàtọ̀ ń tẹ̀sí ibà àdáárọ̀ nínú àtẹ́lẹ́ yìí jẹ́ ó ṣe tó ti ọmọ ẹ̀dẹ́ ìjọba ti la yóò lé òfin òdodo ni ṣùgbọ́n tí ò ní ṣe òdodo tàbí yóò da nínú àtọ́gbàdá lọ́ọ̀dì àdájọ́ ìjẹ́ ìjọba fún ó yàtọ̀ ń tẹ̀wé ifá àlábẹ̀wò ó tí ìyẹn bá ti náwó àbádà látara bẹ́ẹ̀ òun ni àlẹ́ẹ̀lẹ́ẹ̀kejì èyí tí àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ lé lórí àlẹ́ẹ̀lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ yàtọ̀ ìbáratọ̀ àti àṣìyá lẹ́yìn sàlámà àmàmúná lẹ́yìn sàlámà àdàbọ̀ àwọn alákàndẹ̀ tó ṣe bí àdáyé nígbà tí ìyẹn bá la onítùmọ̀ kẹ́kẹ́ tó òsì ní ìkẹ́kẹ́ ó ti dẹ̀ bẹ́ẹ̀ pé èsù òun ní í ṣe èyí wá sílé ọdún tó fún mi àbí ẹ̀sìn ní máa nígbà tí ti ń bẹ ó ṣe pé àdáta láì ọdún àgbà tó ṣe pé ìwọ̀n tara kò ká tó sún ìṣe náà lọ sẹ̀ ìwà lójú àgbà ìwọ̀n tó ipá àwọn olóòtú sùn lọ́fọ̀ àláì níbẹ̀ ọ̀ òní bá ṣe nípa ìṣẹ̀lẹ̀ kẹta tí ó ṣẹlẹ̀ tàbí tí ò ní ṣẹlẹ̀ eléyìí wọ́n ń gbé àlàyé lẹ́ẹ̀kẹta èyí tí àwọn olùmọ̀ nípa Muhammad sọlá sọlá ọwọ́ sọlá ìwà nípa ọ̀gá nípa Muhammad sọlá sọlá ó ní kéde ọ̀rá àlá lákọ̀ọ́kọ́ èyí tá a lè ní àbójà tó sọ ọ́ bí há tàbí àbójà tó sọ ọ́ bí kọ́ tàbí àbójà tó lè hásánà tàbí àbójà tó àlùmọ̀kúùbà àwọn àlá èyí tó wọ́n dára àlá èyí tó jáde rere àlá èyí tó pé wọ́n mẹ́rin sí wàyí gbogbo àwọn àlẹ́lẹ́ tó ti fẹ́ ti la látọ̀tọ̀ ọlọ́run ọba tó ti wá ọ̀yà mi náà ni wọ́n ti dárí sàá láti fi sá ó sì tẹ̀sí ara ó ti fi ọlọ́run bá fẹ́ ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti jẹ́ látara bẹ́ẹ̀ yóò wá fi nǹkan náà hàn án lójú àlá nínú ìtọ́ tó nífẹ̀ẹ́ sí ìyáńdà náà ṣàtọ̀ ara rẹ̀ tó jẹ pápá inú yóò sì dùn yóò sì dùn mọ́ ọ̀sọ́rọ̀ aláta ilẹ̀ òṣìṣọ́ aláyọ̀ wa jẹ́ aláyọ̀ òkú ni nírò òdùn èyí tó ti gbé ọjà látara bẹ́ẹ̀ lójoojú àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àlọ́sọ́lá lórí sọ fún ẹnu àti sàkàlẹ̀ ẹgbẹ́ láwùjẹ́ kọ̀kọ́ nínú ìnáwó wájú ìdálẹ́ mọ̀gbà ṣẹ̀rọ̀ ọ̀sẹ̀kùn pẹ́pà nínú àwọn ohun tí àwọn tọ́jà wọn àlejò ọlọ́run tí wọ́n fi ń sọ pé àtẹ́bí ọlọ́run padà wọn lódodo òun náà ni àròyìn ọ̀sánlẹ́fà àtàkọ́ já èyí tó ṣe tó tó mèjì ìyẹn bá ti ń la àlàyé ni wọ́n máa jẹ́ yàrá àyíká àwọn tó rọ àdáwò láti ìlú ṣọ́ọ́nù ọ̀pọ̀ yòó. àdáyé ọlọ́run bọ́ máa fi ọmọ ẹ̀yà lójú àlá tí àlá yóò sì jẹ́ àlá tó dáa tí ó sì jẹ́ àlá rere tọ́mọ ẹ̀dẹ́gbẹ̀rún ti la orin lọ́jọ́ tó wáyé pé gbogbo ẹni yóò ti bá máa ń dára àlábá yìí lónìí àmì pé ẹni rí irú wọn tó ṣe pé tó bá dàgbà pàtà rẹ wá di alàkọ tà lọ́la àlàyé ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ nínú àmì pé ẹ̀mí rẹ̀ ní ire ni sáwọn àtẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó jẹ́ kí ọjà sí ìbújẹ́ ìbújẹ́ àlọ́ fún nígbẹ̀yìn ayé rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni yóò ọba ìgbé àlá tó mú ńlá àkàkọ́jẹ́ bẹ́ẹ̀ ìjà kejì lọ́rọ̀ owó ńlá owó ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kó sí lónìí lọ́pọ̀lọpọ̀ ọgbà aláàbí lọ́pọ̀lọpọ̀ máa ń lá èyí ńlá dáadáa sí láàbùmọ̀ nípa sí àlá ó jẹ́ dáadáa àbọ̀jẹ́ aláàbù àwọn olùmọ̀ gbogbo ala abẹ́lá táwọn ti pé ají látọjú inú wa dùn sí àlá náà ó sì ti àlá wa àlá dáadáa ni gbàrà tá tó ṣe tó jẹ́ ìbẹ̀rù fún alábòjú ọ̀hún àtúntí ìbẹ̀rù ní òkú àlá náà lánàá máa láàrin méjèèjì ìkéjìkéjì ọwọ́ àtúwọ̀nù ara wọn ẹ̀mí ilé dára nípa kó ń ṣègbéyàwó aládáadáa ni ẹ̀mí ilé dára nípa kó ń kọ́lémọ́lé òun sílé aládáadáa ni ẹ̀mí ilé dára nípa kó ń mọ́tò aládáadáa ni ni ẹlòmíì lè lọ́la ipe ń kó ọrùn kànga wọ́n ń yọ òun àwọn èèyàn ń sunkún lórí òun aláàbòyìn ẹlòmíì lè lọ́la ipe ọkọ̀ gbá òun òun ní ásídẹ́ aláàbòyìn ẹlòmíì lè lọ́la ipe ilé wúmọ̀ ó wúmọ̀ mọ́lẹ̀ tó ọjọ́ ìbẹ̀rẹ̀ sí sunkún aláàbòyìn rọ̀ lábẹ́ ṣùgbọ́n láàrin méjèèjì èké ní kejì dáadáa lè jáde ní aláàbò aburú náà tún lè jáde ní ilé àdáadáa tó ti pé àlátọ́lá ó sì gbéyàwó lójú ogun ni ìṣe gbéyàwó aládáadáa ni ṣùgbọ́n pàtó ọmọ àtọ́sọ alanya ó ti tó ṣe lójú pé ọmọ rẹ̀ ní bá ṣe gbéyàwó lójú ó ti kú ó ti dàgbà tàbí ìyá rẹ̀ ní ṣe gbéyàwó kú lójú ogun ó ti kú ẹ̀kọ́ ẹni tá a mọ́tò wá pé àwọn èèyàn ti gbogbo

ṣùgbọ́n gbà ọrụ ó rọ̀ fún wa tí ó sàlàyé fún wa pé nígbà òun wá dénú kànga òun wá fara òun ní ihe ní ẹni tó ṣe pé wọ́n kọ́ ilé kan síbẹ̀ ilé náà òun òdúgbò rẹ̀ níláyé dé òun wá fún ní kó wọn kó òun ní rárá ní so papọ̀ máa dáadáa yóò máa wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ìlọsọdọ ìfọ wa nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ìjà wa ara àbíkún owó kìíyà yóò fi kù á nígbà tẹnu kan ní bá là láta tẹ wá ní ṣe sí àlàyé fa ìnà ìjẹ bá lá tó jẹ́ àlá dáadáa ṣùgbọ́n tó ṣe wálé mọ̀ lónìí òun náà ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọn ọ̀dá dáadáa nínú ìsinmi ayé wọn àlá kú lọ́pọ̀lọpọ̀ ńlá ṣùgbọ́n tí wọ́n bá ti pèsè yí dá ó ṣe pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àlá dáadáa tí ó dùn mọ́ lábẹ́jọ́ yóò tún kí ó tún máa dùn mọ́ títí ìpínlẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ọgbà rẹ̀ níta bá tí ìṣẹ̀lẹ̀ lẹ́yìnká làwọn mọ̀ làbáyé làbáyé kàlá ṣẹ̀rí jíjí tí ó tún jí gbọ́dọ̀ kò tún sọ lẹ́nu lójú ayé nù pẹ̀lú ẹ̀yìnká ẹ̀ ọ̀hún ẹ̀ ìwà lábẹ́ ojú mọ́ yẹn tí ìjọba lọ bá ìgbà àgbà tó tọ́ ṣùgbọ́n ẹni tó ti kàbà lẹ̀ kọ́ bá rẹ̀ òun wá bá rẹ̀ lọ́gbẹ́ wọn tó ti fẹ́ ń dárin àwọn ẹlẹ́wọ̀n wọ́n sì kó aṣọ ìwọ̀n sí lọ́rùn bẹ́ẹ̀ wọ́n kó tẹ́tẹ́tẹ́tẹ́ sí lẹ́tẹ̀ yóò tún lójú ayé báyìí orin táwọn ẹlẹ́wọ̀n dá lòun náà dá ń tiẹ̀ eléyìí àgbà méjèèjì náà ni àtẹnuwa Muhammad sọlá sanwó sọlẹ lórí àtẹnuwa ní pé tá a bá dáná tó tó mọ wa tó dáná dáadáa fàdéyà àmàdéjà àdéhà kájúpẹ́ kọ́lọ̀ pa lórí ẹ̀sìn àlùmọ́déjà wọ̀lú ìhàdé ìdíhà ká sọ fún ká sọ fún èèyàn ká sọ fún èèyàn pé mo dáná báyìí nínú ẹ̀fẹ̀ wà mí wàlá ìhàdé ìdíhà ìdá àmàyọ̀ hímbò ọmọ sọ fún yàrá yàtọ̀ tẹ́tí tọ́ sọ fún pé mo dáná báyìí wọn ládàbáyé wọn ládàbáyé nínú orin àwọn àdábáyé wá ní ọgọ́rọ̀ nínú àwọn èèyàn kò sábà fi bẹ́ẹ̀ lára èèyàn tó kéré ní máa ń lára dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi àdákejì òun wọn kó sí àlẹ́lẹ́kejì náà ó yẹ kí n máa fọwọ́ ha alátọ́kẹ́kọ́ aláàbù alábànújẹ́ alẹ́kùn wàyí àmì ẹ̀ṣẹ̀ ìtàn látọ̀dẹ̀ ìṣòro ti wà. ayé ti yẹ́dẹ̀rẹ̀ ṣàìtọ́nì lè ti sára àbùsára ti mọ̀ náà ní èyí tí ó lè sùn yóò máa mú wá fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn níbi ojú oorun rẹ̀ yóò sì ń ṣòro fi hà yóò máa fi jà á láàmú lójú oorun náà fi ń jà wá àrà kó lọ́dọ̀ ṣẹ̀tọ́ àti aburú àlákọ́dá ìrìn ọ̀gá yọ̀ọ́ wá sọ lọ́dọ̀ ọlọ́run kó lọ́dọ̀ ṣẹ̀tọ́ àti kó níbi aburú àlákọ́dá ìrìn ọ̀gá ètò sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́ta yọ̀ọ́ wá sọ lọ́dọ̀ ọlọ́run kó lọ́dọ̀ ṣẹ̀tọ́ àti kó níbi aburú àlákọ́dá ìrìn ọ̀tọ́lá láyé tó rà lè dáhàdé pàdé ìyá àlàáfẹ́ tó tó ọmọ wa sọ fún ẹ̀dọ́ nípa muhammad sallallahu alaihi wa sallam òun lọ sọ̀rọ̀ ilé ìfúwa níbi àdéhùn kanáà èyí tá a padà yìí bọ̀ àlẹ́ tó wáyé ìjà ọ̀rọ̀ àdéhùn ìjà ìjà ìgbìmọ̀ yẹn sọ̀rọ̀ òkú. síbẹ̀ ni bẹ́ẹ̀ wa lára mi tọ́jú yàtọ̀ sọ́la àkọ́kọ́ nínú èyí tí ọ̀gá rẹ̀ kọ́ fa iná wà mẹ́rin ṣe tán. irú alábáyé látọ̀bẹ̀ èṣù ló ti wá alábáyé wa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn di ẹni ibú wọ́n ti ti kèsè rí látara àkàlà ẹlòmíín bẹ lónìí tó ti gbé àlálọ́lá ó sùn lójú omi ní nǹkan òun tẹ̀ sáájẹ́ sọ ọ́ látọjú oorun ejò ọ̀sáájẹ́ látọjú oorun àtẹ̀tẹ̀ ọ̀sáájẹ́ látọjú oorun pọ̀mọ́ tí àwọn tó sáwọn jẹ lọ́pẹ̀ pépé yẹ ó ti tàjí dẹ láti pàtó ti wá tàjí ní nǹkan náà ti ṣe dé kókó lójú kéékèèké tètè lójú kọ́ wá padà bẹ̀ sí ọwọ́ padà di ipò ńlá tí gbogbo àwọn tó mọ ọmọ ìlú ń tọ́jú tí wọn ò rí tọ́jú mọ́ àwọn èèyàn ńlá bẹ́ẹ̀ alẹ́bíwá mọ́mọ́ sọ àgbàdo sọ́dà ọ̀sọ̀rọ̀ ìfún wa pé bàbá ìyẹn wà níyà nínú ṣẹ̀tọ́ nígbà wọn àlọ́ àbúrò ìjẹ́lẹ̀ látọ̀dọ̀ èṣù ló ti wà ẹ̀kọ́ wo ló ń tẹ ọlọ́run wá fi kọ́ ẹni àti ẹ tábà lára àwọn àlábá yìí káwa náà nípa pé ẹ̀kọ́ tó ń kọ́ wa náà pé fọlẹ́ tàìmù ìṣàlẹ́yà káwọ́ sọ lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kó o ní ti aburú àlá ìta láyé káwọ́ sọ lọ́dọ̀ ọlọ́run ọba ń bẹ̀. wàlá yẹ kó o hà nígbà àdé yìí àlẹ́bí àmọ́ sàrà lọ́sọ́nà ó là wá gbọ́dọ̀ sọ̀rọ̀ yẹn fẹ́lẹ́ kẹta o fa iná àlà ṣe bẹ́ẹ̀ aláyẹ̀ lè kó palára bá wa tàbí ti ṣe bẹ́ẹ̀ aláyẹ̀ lè kó ìpalára bá wa káwọ́ sọ fẹ́ni àwọn olùkọ́ tọwọ́ bọ̀ ọ̀rọ̀ yìí tí a ó ń ṣe ọlọ́run ó sì ní a máa ṣàlàyé fẹ́lẹ̀ kẹta kí bá wá dé àrùn àwọn olùmọ̀ tó ṣàlàyé pé kò sí ibi tó fà á ju pé tọ́wọ́ bá ń sọ fún ẹnì kejì ọkọ ọ̀nàwà lábẹ́ ìyàwó ni kó kí wọ́n lójú oorun ó wá bẹ̀rẹ̀ pé kí ló dé ọkọ mi kí ló ṣẹlẹ̀ ọwọ́ aṣọ wà láyé tíṣẹ̀ bá gbọ́ wọn lọ́ọ́ àpilẹ̀ tó ṣẹlẹ̀ ọgbà ilé ìyẹ̀mí wò lọ ètò bàbá mọ̀túndé o àdásímọ̀lá ló ní ní agbára o kí n ti sọ fẹ́ ní kẹta ẹ̀yin ní àwọn oníkọ́kọ́ wá wí fún kí dáadá mọ̀mọ́ àdáda ni pé ìkókò ọbẹ̀ sí lé mi lójú ha ìgbà tí wọ́n ń lé ni wọ́n bá tún lọ pàdé kèlè wọn níwájú mo tún gba ọ̀tún títí mo tún pin ìjò níbẹ̀ tí mo tún gba òsì mo bá tún bá alágbálúgbó omi tí ò ṣeé táwọ̀ àwọn kìnìún èjò yìí ẹkùn yìí wọ́n wá fẹ́ gbé mi jẹ nínú ìtají bó ti wá sọ ọ́ yìí wọ́n jẹ́ ìtọ́ tó ṣe pé àwọn ṣẹ̀tọ́n àwọn èṣù àwọn àlùjẹnu wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yẹn ó ṣe é ṣe púpọ̀ ìpalára bá ọ. bẹ́ẹ̀ náà wá ní àdátẹ́lómìnira tó ṣe pé orí pé á ah, lápẹjọ mo ti jì àdátẹ́mọlẹ́yìn lágbára ọkọ mi ni mo gbọ́ tí wọ́n tí wọ́n ti tọ́ta wọn yẹn ń pélé lórí tí wọ́n ló ti kú tí wọ́n fẹ́ sàárè rẹ̀ ni mo ní wá sọ fún yín yọ wá nípa wọn sọ̀rọ̀ sọ fún yín àwọn sọ pé ohun táwọn rí bí àlára yìí ọkọ ọ̀rẹ́ ọgbọ́dọ̀ ṣèrìn àjò tọ́lẹ̀ ṣèrìn àjò ikú ni o ọkọ̀ pàṣẹ kọ̀kọ̀ náà kó ọgbọ́dọ̀ ṣèrìn àjò sí ìfẹsẹ̀ lànàbí ọmọ Muhammad sọlọ́dọ̀ àlùsọ̀nà lóbìnrin ẹ̀ máa sọ fẹ́ ní kẹfà tẹ̀lifásà làkó lé àlákó lágbára ẹ má sọ ọ́ fún yà ẹ má sọ ọ́ fún má sọ ọ́ jáde rárá sísọ jáde yọ ǹjẹ́ yọ ọ̀tà tó ọ̀pọ̀ padà kó para wọn kankan lára lọ́kàtà kó ba yín ni látara bẹ́ẹ̀ ẹ̀kọ́ yìí káwa mùsùlùmí bá ti mú lò àbí ní sòro níbi agbègbè àlátàlá àlátàlá àbí ní sòro ń bẹ́ẹ̀ sòmọ́tà bá ti mú lò ń bẹ́ẹ̀ lábẹ́ ìṣe mú ọ̀rọ̀ àbẹ́bí yìí lò nítorí ọ̀jẹ̀ pé àwọn ìṣòro onírànràn iná ìyọ́mọ̀ àgbàdo fún wa nínú ẹgbẹ̀rún àmì àlejò àwọn ọmọ sọlá sọlá ó ní pé tí ìyọba wa tẹ sọ fún yẹn tí àyà tó tọ̀ wọ́n jẹ́ sọ̀lẹ̀ ha àwọn àlìmá àwọn màkúbà tó bá wa sọ lọ́rọ̀ yìí fún yẹn kó jẹ́ ẹni rẹ tàbí kó jẹ́ ẹni tó ṣe pé ọgbà mọ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ tàbí kó jẹ́ ṣe epo nífẹ̀ẹ́ sí tí epo yóò lè tọ́ sọ́nà ju gbogbo eléyìí lọ ìwáyé àtẹlẹ ẹnu kùn lọ́dọ̀ àwọn olùmọ̀ èyí tẹnu òkú òun náà ní pé wà láyé tó wà ní ahadé ẹ gbọ́dọ̀ sọ ọ wọn ní kankan fa ìnà àlàáfẹ gbogbo tẹ ẹ bá ti ṣe é bẹ́ẹ̀ irú àlàáfẹ ò lè kópa lára ara yìí o nínú ẹgbà wa mi àpá àpò pàtàkì kọlọn kó wa lọ sí onígbé àlejò àwọn ọmọ sábà tó bá yìí pé àwọn olè àtúnṣe àlè àtúnmí náà lọ àlátọ́jà látọ̀dọ̀ náà máa ti wá o wọ̀lẹ̀ kó lu mí ṣùgbọ́n kéèyàn máa lára fún àtọ̀dẹ̀ èṣù ló ti wá o pàmòrò àṣẹ ayẹ ìrọ́bòwò ẹni yóò tó bá dàgbà alátọ́fin rẹ̀ pọ̀ fàyẹ̀yàmù pàṣẹ máa lè yí ìsàlàsà kọ́ bẹ́tọ́ sí ẹ̀gbẹ́ àlàáfíà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó ti ọlọ́run wọn ló fi kọ́ wa bẹ́ẹ̀ wà ní yẹn náà wà ní ilẹ̀ ṣèǹtà ó sì wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba kó lọ́dọ̀ ṣèǹtà fàyẹ̀ ìnà àgbà àtẹ̀dọ́dọ́ tọ́ba ti ṣe bẹ́ẹ̀ àlá yóò lè kó parapà rárá àìmọye àlá láti lá tó ṣe pé àìmọye èèyàn láti dáadáa kú sí pé wọ́n ti kúrò lórílẹ̀ ayé ṣùgbọ́n mo kọ́ láwọn bàbára àwọn ẹni náà ń bẹ láyé lónìí tí wọ́n ti kú wọ́n ń bẹ láyé lónìí nígbà tí ìyẹ̀wò lè sọ jáde ṣùgbọ́n Yorùbá a sì sọ fún eléyìí púpọ̀ jù ẹlòmíín tọ́ba ńlá láti ọ̀dà àbíyàn yóò tún wá wà lọlé ọ̀lẹ́rẹ́jú ẹ̀yin ọmọ wáwá ààkè aláṣẹmọ́lá ti yín lónìí lé kọ́lọ́mbà ń sọ yín ni ó lé kí nàlá yọba kọjọ yọba kó ẹni ẹ lè má ti kà á fún lákòókò ọgbà ṣùgbọ́n gbà tó bá lọ tán ṣẹ̀tọ́ ló gbé sí lẹ́nu pé ha alátọ́mà láyìí nípa péyà rẹ̀ ní yọ lójú o tí èsì ọ̀rẹ́ amájẹun ẹ̀ máa lòun yóò fi hàn sí ìwádìí jẹun ìyá ni wáyé tàbí aláyàwó rẹ tó lá sí ọ yìí tàbí aláàkọ rẹ tó lá sí ọ yìí pé ó fẹ́ lọ ọlọ́bẹ lójú wa lójú ohun tó mú ńlá lòun fi tají ìlú àlábẹ́ fóònù ni mo wá ti fẹ́ ṣe ìyàwó mi ò ṣe é sáfù bẹ́ẹ̀ ni ọkọ mi ò ṣe é sáfù lọ́dọ̀ ẹ àlásẹ̀nì yìí ti lóhun ńlá nípa rẹ̀ tí mi yàn ọ̀dà yìí látara bẹ́ẹ̀ yọ gbàgbà ilé ìyẹ̀mí wò lọ ó jẹ́ kí àlejò Muhammad sallallahu alaihi wọ́n ní tá a bá ti lára kú tá a ti lára tó fẹ́ àwọn pọ́ ká máa sọ̀rọ̀ jáde nínú ìgbà àwọn nínú fún àwọn jáde ó ní pé ìdàrọ́ àhàdókò mòró ìyá ìyẹ̀dọ̀rọ̀ wò ha nígbà tí kọ̀ọ̀kan yín tẹ bá lára pọ́ irú ẹni bẹ́ẹ̀ fàlẹ̀ fún sáré irú ẹni bí ọbẹ̀ tọ́ àlàáfíà rẹ̀ apá òsì kọ́ńbẹ́tọ̀ síbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta túẹ̀ túẹ̀ túẹ̀ ó ṣe é bẹ́ẹ̀ ó ṣe ọlọ́run ló fi pọ̀ wá bẹ́ẹ̀ o wọ́n yẹ sahib bìlá ìmẹ̀lẹ̀ ṣẹ̀tọ́ ní sàlàfà kíra ni bẹ́ẹ̀ kọ́wá jẹ́ ní tẹ̀sẹ̀ gbọ́mọ́ wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ẹ̀mẹ́ta wọ́n yẹ sahawal àǹjẹ́bìhì lẹ́dí kánà àlẹ́yìn ibi tó bá fi jí kó yí ipò padà sí ẹ̀gbẹ́ mìíràn kó yí ipò padà sí ẹ̀gbẹ́ mìíràn àwọn olùmọ̀wá ni pé bóò ni wẹ́ẹ́ ni bẹ́ẹ̀ bóò ni ó ti wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni yóò sọ pé a'udhu billahi min sharri shaytan wa min sharri ma ra'aytu a'udhu billahi min shaytan min sharri shaytan àwọn olùmọ̀wí bẹ́ẹ̀ yípe bá ṣe wí ni a sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta a'udhu billahi min sharri shaytan wa min sharri ma ìrẹ́ olúwa ọ̀

min sharri shaitan wa min sharri ma ra'aytu yóò sọ gbólóhùn yẹn bákan náà yóò wá yí ìhà rẹ̀ kó iná ẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì yóò yí ìhà rẹ̀ yóò yí ipò sí ipò ìhà kejì ìdàkánná la jambi ilẹ̀ aisad yàtàháwọlé ilẹ̀ ayman tọ́ba ikú ẹ̀gbẹ́ òsì ló bá fi jí yóò yí ipò sí ọ̀tún wà ìdàkánná alẹ́ ayman yàtàháwọlé ilẹ̀ aisad tọ́ba ikú ẹ̀gbẹ́ ọ̀tún ló bá fi jí kó yí ipò sósì a lè rólù béèrè tí ó máa béèrè pé ṣe bí wọ́n ní ó ń ṣe ọlọ́run bá ní pé ká má máa fi ẹgbẹ́ òsì ká má máa fi sùn ni ọ̀tún ni ó ní á máa fi sùn òun náà lọ́mọ àtúnṣe eléyìí fún wa àwọn olùmọ̀ ní pé kí ló dé tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ní ká máa fi ìhà ọ̀tún ká máa gbé lélẹ̀ ká tó sùn gbàtà bá fẹ́ sùn wọ́n ní pé òun ni ó jẹ́ kéèyàn ó lè jí lákòókò tó yẹ kó jí yóò sì jí pẹ̀lú àlàáfíà ara nígbà tí a bá fi ẹ̀gbẹ́ ọ̀tún wá sùn ṣùgbọ́n tá a bá fi ẹ̀gbẹ́ òṣùṣùn igbá àyà ìhà òsì yìí ibẹ̀ ni ẹ̀mí wà nígbà tí a bá lè fi bẹ̀ sùn ẹ̀mí yẹn lọ jìnnà gan-an àlátàlà ó sì pọ̀ látara bẹ́ẹ̀ ló jẹ́ kó ń ṣe ọlọ́run ọba ló fi kọ́ wa pé tá a bá fẹ́ sùn ká máa fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn ṣùgbọ́n gbàtà aláláyì ajẹ́nìkan tó ṣe pé agbára wa lẹ́yìn tó ṣe pé ẹ̀gbẹ́ òsì la fi tají lójijì àwa yìí kò sọ́tún padà nígbà fẹ́ sùn padà tọ́wọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀tún nínú àti bára wa ta ti tí ta ti lágbàdára jù ààyè kò sí ẹ̀ lóòsì wáyé dára dáhùn yẹ kó pa ọ̀dọ́ ìtàlá yẹ kó pa máta fàlẹ̀ yẹ̀kọ́ tọ́ba òkú wọn lè máa tẹ́lẹ̀ yìí lọ kí wọ́n ẹni bí òbí lè òyẹ̀ tàwa sà ó sì lọ sàdùn àlá wọ̀nyí sọ́ọ̀dì ọwọ́ akẹ́wọ̀n fàlẹ́ ọ̀dẹ́rù bí i àyà alátọ́wálá yìí kọ́ máa sọ ọ́ fẹ́ẹ́ kọ́má sọ ọ̀fẹ́ nìkan tán bójú ni ọmọ tí wọ́n ẹgbẹ́ bá lè mójútó ọlọ́mọ ọgbọ́nlá àpò níbi àláìsí ṣùgbọ́n o báyìí ti fi sọ ọ́ tó yìí nípe ni mùsùlùmí ọ̀tọ́rọ̀ tó ń ṣe ọlọ́mọ ọba lẹ́nu. àmì yóò tán bẹ́kùnbẹ́kùn làwọn wá kiri àwọn mùsùlùmí yóò tá àwọn wá bẹ́kùnbẹ́kùn kiri ọ̀pọ̀lọpọ̀ àlálọ́lá lónìí lè kókó lọ́dọ̀ ọkọ rẹ̀ bí àlá ti ń lá yìí ń gbà mọ́ lọ́ọ́ yẹ wó wọ́n ní yọ ọkọ mi ọba yé mi jẹ́ ní òun náà ní rí lójú ra ṣẹ̀tọ́ mi gbé wá fún ọ kí n tọ́wọ́ rẹ̀ yọ ọkọ rẹ wá kó o lè bá a láti tẹnu sẹ̀mí ayé rẹ ó lè gbé òun ọkọ rẹ gangan wá tó fẹ́ ba ayé rẹ jẹ́ kó o lè bá a jẹ́nu kẹfẹ́ pé yóò fi ráyè rẹ bàjẹ́ náà ni ṣùgbọ́n gbogbo aláàlú tábà lọ́jọ́ ìlà àkúrẹ́ tábà ti gbé irú ìgbésẹ̀ yìí ọlọ́run ó máa dà wá pẹ̀lú ẹ̀ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé jíjí tá a jí àfẹ́tọ́ sí àbá àlàáfíà wa lẹ́ẹ̀mẹ́ta a sì sọ pé àwọn tó lè tẹ́lẹ̀ ní ṣọ́ọ̀tẹ̀ ṣẹ̀gbọ́n wọ̀ ní ṣọ́ọ̀tẹ̀ ìmọ̀ràn àìjò ìlú olúwa mo wá sọ lọ́dọ̀ rẹ̀ kó o níbi aburú ṣẹ̀tọ́ra àti aburú ohun tí mo rí lójú àlá yìí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó yí ha rẹ̀ kó tọ́ba yẹn pátó lọ́ba bíi jí kó ní ipò sósì táyà kó sì lọ́ba bíi jí kó ní ipò sọ́tún tọ́ba tàkà kàjí kó ní ipò sọ́tún bábá dùbúlẹ̀ tí kò yí kó sọ́tún eléyìí ni ẹ̀kọ́ èyí tí a rí látara oríṣi ọlọ́run alákẹ́ta ọwọ́ ìhólùmọ̀ lẹ́yìn ẹ̀kọ́nù mi ní àdéhùn náà òun ní àlá tó ṣe pé òun tá a rò sùn láti lálà gẹ́lẹ́ kí òun tá a rò sùn náà lọ́ba tún dojú àlá lọ́ba tún pọ̀ sínú rẹ̀ lábẹ́rẹ́ ti là lọ àwọn olùmọ̀sọ̀rọ̀ púpọ̀ lábẹ́ eléyìí àwọn àlá mi máa ń bẹ bíi fíìmù ní ọjọ́ ọ máa lá lọ ìtọ́ máa gbọ́n tají ọlọ́tọ́ tọ́ bá tún dé padà ó tún pọ̀ tí ó tún máa lárọ̀ àlábá yìí lọ ó tún máa lárọ̀ àlábá yìí lọ irú àlábẹ́ ṣẹ̀tọ́n náà fi ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣeré wọ́n lárọ̀ ọkọ̀ kan ọwọ́ bá lẹ́bí àmọ́hámọ́ sọ́ọ́dà lọ́sọ́dà ń pè ya òṣùlọ́ lọ́ irú òbíṣẹ́ ọlọ́run ọba ọ̀rọ̀ ìtòkè wọn náà á ní ara ti pọ̀lú kó tà ìrántí ọlọ́run mọ́ máa ńlá lójú àlá mọ́ ńlá pé orí mi ò sí ń bẹ̀ mọ́ wọ́n gbé orí mi kó bẹ́ẹ̀ orí mi wọ́n ti fi epo wọ́dẹ́ bàbá ọ̀sẹ̀ ìyá ń kodò mo bá rí i pé orí mi ń lọ ọba bẹ̀rẹ̀ sí lọ jó èmi mi bá bẹ̀rẹ̀ sí mìtì tí bá ń mìtì kéèyàn máa jó ọba bẹ̀rẹ̀ sí jó kí n lẹ̀ wà á nà àṣà wà á àmọ̀ mo wá jẹ́ nìkan sí tẹ̀lé orí lọ mo bẹ̀rẹ̀ sí tẹ̀lé lọ mo bẹ̀rẹ̀ sí tẹ̀lé lọ bàbá ọ̀rẹ́ nàbí yóò sọ̀lọ̀ bá wà yóò sọ̀lọ̀ àlẹ́ máa èso e eléyìí fún àwọn èèyàn o pẹ̀lú bí èso ṣe ń fi ẹ̀mí rẹ̀ ṣe níbi ojú ohun rẹ o àfàwọn muslim ló àdéhùn yìí jáde eléyìí náà lọ ẹlẹ́ẹ̀kejì ló fi jẹ́ pé táwọn àfa mi àwọn sọ méjì péré náà ni ẹlẹ́ẹ̀kejì yìí sọ́nà méjì fẹ́ àlá abú yìí àwọn àfa ní mẹ́ta òun lè jẹ́ àlàtúndì pé yóò jọ pé ní adíjì ní gẹ́gẹ́ tí ó fẹ́lẹ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀ ṣùgbọ́n àbú ni ìgbésẹ̀ tó gbẹnu ìgbà sọ̀tẹ́ nìyẹn ṣùgbọ́n ẹgbẹ́ ìfẹ́ta yóò máa jẹ́ pé àlábẹ́ pé wọ́n ní orí ti à lórí àlábá yìí tó lórí àlábá ilé ìṣẹ̀lẹ̀ ta lórí àwọn àlábá yìí sálábẹ́ ilé ìṣẹ̀lẹ̀ ta lápèjúwe òun náà ní kéèyàn ńlá lálà nípa pé nígbà tí mo jí mo fẹ̀ fara mi ní káàbà nígbà wọn á dẹ káàbà wọ́n bá fi mí ṣe lè máa mú kàábà nígbà wọn fẹ́ ṣe lè máa mú kàábà mo kí wọn dá sí ìsálámà tí wọn báyìí wọn bá bẹ̀rẹ̀ sí sọ yorùbá tí wọn gbogbo wọn sì ń gbọ́ yé ó rí tó ṣàìtọ́ ìlú ọ̀pọ̀lọ rẹ̀ ti rí. eléyìí náà ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́ sẹ́ríbá ọ̀bẹ tọ́lẹ̀ mẹ́ta pátápá làáfíà rẹ ó ti ti àwọn olùdíje lẹ́yìn iṣẹ́ lè ṣètọ́ wọ̀bí iṣẹ́ máa rọ àìtù ọ̀sán lẹ́ẹ̀mẹ́ta bákan náà ó sì di ààrẹ kó bàbá wa lè ṣe é kó dìde kọ́ lọ sálùwàlà kọ́ pàlùwàlà náà kírun òun lọ́jà ìpele márùn ti bẹ fún àlá tọ́ba jáde àbú bí yẹn bá lánàá tọ́ba jáde dáadáa òun ò ní pọ́blẹ́m pẹ̀lú yẹn abẹ́lẹ́ gbogbo àwọn àlá yìí àwọn àlá kan ni tó ti pé a gbọ́dọ̀ kọ bẹ́ẹ̀ bó ṣe ọlọ́run bá ti fi wá lẹ́nu yẹn kó tó kò lórílẹ̀ ayé nísìnyí sọ fún àlè ń mọ̀ ojúṣe pé o ànábi ti nàwọ́ sọ sókè pé aláhùnmá fáṣíhàj ibi olúwa jẹ́rìí tí wọ́n tí wọ́n wí yìí o orí agbọ́n yìí náà níbi tí wá sí o ṣùgbọ́n o ọ̀pọ̀ ni wọn ta dé báláwùjọ ti wà lónìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lánàá tó burú òdìlé babaláwo òdìlé àlùfáà òdìlé àwọn pásítọ̀ ọwọ́ adigun kàkà pọ́sítọ̀ fọmọ ẹ̀yà jẹ́ rẹ̀ títún kòtò ìdúmọ̀ kò lè fèsì àbẹ̀lọ́n ọlọ́run kó fún alágbóyè ẹsẹ̀ kó tàbá sì lò ó kọ́nà ọba kó sí àlò òsìlè lọ́dà àkólò kọlẹ̀ àrùn الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أتوقفكم لهم nínú àwọn kankan tí a fẹ́ jẹ́ kó yé wa gbogbo àlá yòówù tá a bá ń la àìsí ìṣèdájọ́ ẹ̀sìn o àlá àìsí ìṣèdájọ́ ẹ̀sìn ní wọn tó bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn àwọn èèyàn dé lónìí kó jẹ́ sí Islam tá a láǹṣẹ́ yìí.

thirteen thousand three hundred and thirteen ilé ẹni wọn máa ṣe lójú àlá ló ti rí ọba bẹ́ẹ̀ sí lò gbogbo owó àwọn àlábá yìí àìrí tí ń ṣe ìdájọ́ ẹ̀sìn ṣàìsàn gbogbo wa tí ẹ sì ráwọn ṣàìsàn yẹn báwọn náà ṣe pín làwọn náà ṣe pín olórí wọn gẹ́gẹ́ ní ìpèlè èṣù àwọn ọmọ rẹ̀ làlùjẹnu bí wọ́n ti mú wákùn yìí mùsùlùmí bẹ́ẹ̀ ló ti wọn náà àwọn kèfèrí bẹ́ẹ̀ tí wọ́n náà kùnà tọ̀rọ̀ ìtọ̀ fi dada àwọn ọba sọ nípa wọn pé ajẹ́ nìkan tẹ́ ipá wa náà pín lórí ẹlẹ́yẹlẹ́ gẹ́gẹ́ wọ́n yan ọmọ ẹ̀dẹ́ yẹn náà ṣe pín tá a bá rẹ àfa kan tó lóun láró àdábá àsọ fún pé tí alárẹ̀ papọ̀ máa ń lò ó àṣàkó láì sáyẹn bí ni a máa ṣe òṣèlú ìtọ́kayọ̀ ọgbọ́n láàrín ọ̀la ọ̀la kó ọ̀sẹ̀ ìdàgbé láà sáyẹn bí ni wọ́n máa ṣe òṣèlú ìtọ́kayọ̀ ọgbọ́n tàbá rẹ̀ nìkan lálàá tí wọ́n bá fún pàtí tó jù bẹ́ẹ̀ lọ ṣàìsàn lọ pọpọlọ rẹ̀ ṣeré bẹ́ẹ̀ náà wá ní àwọn míì lónìí látara táwọn fi ń lọ́sẹ̀ ní ayé àlàyé yọ ọ̀fẹ́ làálàá ni pé á wọn ní làálàá o wípé wọ́n ní mo ti ṣe ìjọba ìdípẹ́ yọba ìgbé tá a bàbá tó wá di jọ́kè lọ́wọ́ bẹ̀rẹ̀ sí sunkún á ọwọ́ ẹ̀ fi ìgbà jáde lọ báyìí ṣàìtàn ló gbé wá fún ọ ọ̀sẹ́nìkan tó ń yan ní jáde jáde tí wọ́n bá ń yan jáde ìmọ̀ ni péjọ lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn. láfiwá rí lónìí tí amọ́lẹ̀ tìjáni tó gbé wá sínú ìsìláàmù lónìí táwọn èèyàn ń pè é lẹ́sìn wàmúwá ìpè ìṣiṣẹ́. kí ni ìkànnà òun náà ti sọ̀rọ̀ pé lè fàájì alámọ̀sọ́lẹ̀ àlá ẹ̀sìn náà mọ́mọ́lé bá tẹ̀lé mọ́ òwúlé bá tẹ̀lé mọ́ nítorí pé tí wọ́n máa ń tẹ̀yẹ òun náà ń pè sọ̀rọ̀ pé lè fàájì. amọ́dẹ̀ tìjárí nínú ọ̀fẹ́ náà ọ̀rọ̀ olóhùn la lójú àlá yìí nígbà táwọn èèyàn wò ó pé àlá à ọlọ́run níbi lójú àlá àgbà ọyọ apàdà yìí sí pé òun pàdé rẹ̀ lójú kòwòjú bẹ́ẹ̀ ìgbàlẹ́bí ti ní ọ̀dà tó lè ọwọ́ ni yóò tó bá bẹ̀rẹ̀ sí ṣe é ó bẹ̀rẹ̀ sí ṣe ẹyọ kan ládájọ́ ọgbà lórí sọ̀rọ̀ láti fàájì ẹyọ kan ó ṣe déédéé bí ọ̀pá nǹkan láti bẹ̀rẹ̀ lópin wà láì wọ́n tó jẹ́ káwọn èèyàn gba ìròyìn sọ̀rọ̀ àti ìfàsí àwọn bàbá wa á wọ́n kúndùn rẹ̀ bàjẹ́ wọ́n ya òrì tí díẹ̀ gán ẹ̀rí tó náà bàbá wa ní bá ń sọ ẹ máa kí èsì o tó bá ń ta àdó ara wọn ni. fàájì àbọ̀lá tó lè fàájì fàájì àbọ̀lá tó lè fàájì fàájì àbọ̀lá tó lè fàájì ìdájà mẹ́ta fàájì àbọ̀lá tó lè fàájì ká wọ́n fi sọ̀rọ̀ tó lè fàájì yẹn. ẹ àbúrú tó mú wá fún ìsìláàmù wáyé owó dáadáa wá fún wa rárá bó ti lọ. àwọn èèyàn wá gba òwe rẹ káàkiri gbogbo àgbẹ̀ńdá yé amọ̀lá ti dáná ti da ilé ilẹ̀ nínú tíra rẹ̀ lónìí rẹ̀ tó sọ̀rọ̀ ilé. gbogbo àlá yòówù tó bá lá ọgbọ́dọ̀ wọnú ẹ̀sìn o àwọn olùmọ̀wá ní alẹ́ rámọ̀ ilé fẹ́ tó máa wọ pé tẹ́tí mo sáà ń pè lónìí ṣé báwọn sáà ń ṣe ṣé lọ́la lálà lẹ́yìn sọ́ọ̀tì sọ́mọ́ lẹ́yìn ọmọ ọmọ sọ́ọ̀lá sọ pé èlò ti ọlọ́ mo mà dábàá pẹ́lú ìfẹ́ wá bá mi ó sì ń sọ pé kí n máa sọ báyìí tẹ̀lé òun pé àtúwáwọ̀ àtúwáwọ̀ àtúwáwọ̀ àti wọn pè wọn yẹn tó fi pẹ̀lú dá ó tún ta dédé ọlọ ó ta dédé sóhun ó tún padà wá pé ìjẹ́ ọmọ bẹ́ẹ̀ sì máa gbé òun tó dáa Muhammad sàlọ́dà lọ́sàlọ́sà lọ́sàdé lójú rẹ̀ àlẹ́bí wa lè fáàtì máa tó bẹ́lẹ̀ náà mo máa ń wá sọ pé ìlú ìlú iṣẹ́ ọlọ́run mo fọ́ ọlọ́run ọba gbọ́ra nígbà láti méjì láì èmi náà ńláwẹ́ ọ̀láwẹ́ ṣùgbẹ́rù ń bà àwọn olùmọ̀ọ́ni pé kí ló sẹ́gun fi ń ba ó máa tí wọ́n fẹ́ kí kìnìún àti ọjọ́ pẹ́ níbi àlágẹ̀gẹ̀ ní dẹ́rù bà níbi wàá fàlà ṣe ìjọsìn ọlọ́run rárá ọ̀ṣẹ́jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ó sáńpù ẹ̀ pé báàsì máa fi òwe lẹ́ òun wọ́n ti yan yín. ọ̀yọ́ pé ó pè é tẹ́lẹ̀ àníbi sọ fún sí ìdìbò yà mo báàsì máa pè é nù o ṣùgbọ́n lọ́ọ́ fi mọ́ bì lẹ́ fa ilẹ̀ òun á ń dà ní kàtàkùtà ohun tí ẹ gùn pè ju ohun tí ẹ lọ ohun tí ẹ dùn ju ohun tí ẹ lọ méjèèjì ní bẹbẹ ní ọba pé ohun rẹ gùn pè ohun rẹ ó sì dùn á òun náà ní kó wọ́n yẹ ó pè ó sì dùn dáadáa ọwọ́ àfihàn kọ́ bí láyà láti di àlànà ẹ̀ láti rí lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ ti tiẹ̀ ló ń tẹ̀. àwọn àdéhìí kan ni tó ṣe pé tọ́bẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lójú ayé àlẹ́bí sáré ìfà ti tẹ̀ ló ń tẹ̀ ó ti dòbí fún wa. ṣùgbọ́n bàbá wọn náà láti lónìí ta ni ó wọ jẹ tiẹ̀ ló ń tẹ̀ ló máa dé ìjọsìn fún wa. ló fi jẹ́ púpọ̀ sálá kẹta fẹ́ lámọ́ lónìí tí ó gbogbo àdá yòówù tá a bá lá wọn gbọ́dọ̀ máa bẹ lábẹ́ pé bí wọn ti ní àǹtẹjọ tìlí jẹbẹ tí o bẹ ti jẹbẹ ọtẹra ààrẹ jẹ falasọ lálẹ́ o má epo bára rẹ o fàlàyé ẹlẹ wọn ni ló àwọn ará wọn lónìí kàkàkó tó wá àbúrú dáadáa wọn wọn wá kó wọn má ṣe wọn rárá èyí yẹn tó jẹ́ yóò sì sọ fún ọmọ ẹlẹ́yìn rẹ̀ pé káwọn náà wá sí mọ́ àwọn yóò sì ní pé wọn látara rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ irú àwọn àlábẹ́ àlàáfù ni táwọn yẹn wọ mẹ́sìn wa ara wọn ẹlòmíì lónìí tó ṣe pé gbogbo wọn bá ti sọ̀rọ̀ ẹ̀sìn pátá níbi àlàyé tẹ ẹ fún ìgbàgbọ́ bá tẹlẹ wọn ẹjẹ àlọ sùn lórí àná alánà wà ní òde ní ìṣèkàárọ̀ náà ìṣèkàárọ̀ tá níbi ní nípa máa ṣe tàbá fẹ́ kọ́ bàbá tún méjì síwájú wa àkókò mẹ́ta àkókò yẹlẹyẹlẹ àlámọ̀ yìí kí la fẹ́ ṣe ń bẹ̀ kájọ dùwáwò ìṣèkárà dùwáwò ìṣèkárà yìí kí ti ọlọ́wọ́n bá bá darí wa sí ló fẹ́ darí wa sí òṣèlú pọ́sẹ̀ náà rí sí gbogbo òfin láti ṣùgbọ́n àwọn èèyàn tún tọwọ́ bọ bẹ̀yẹn lónìí pé ọwọ́ àlà lálàá ọba ti wá lálàá bọ̀ọ̀là pátá tó dáa ni àjọpọ̀lọ̀ bẹ́ẹ̀ di ọdẹ ni tọ́pẹ́ ti lálàá fún àjọpọ̀lọ̀ ọ̀tọ́ là ń bẹ̀ ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ṣe ń ṣe àdúrà ìṣe àárọ̀ àdúrà tẹ̀sà ibi ọlọ́run bá ti darí rẹ sí òun gẹ̀ẹ́gẹ́ ẹnu tọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ẹnu kó o ti lọ́wọ́ ọba lọ́wọ́ yípe wo ni kí n ṣe tọ́wájú orin mi ti fi lé mi lọ́wọ́ bàbá àgbàdà mi ti ọ̀gá àwùjọ ní ayé mi àtẹ̀sìn ilé májọba àtàwọn orin tó ní àtọ̀ sílé ìfọ́ àdúrọ́pọ̀ rẹ̀ fún mi kó dé ilé yọ́nù sí òtún sọ́ọ́ máyì tẹ̀ lórí aláwọ̀ aláwọ̀ ṣe é bí ìṣèjọsìn lọ́dọ̀ ọlọ́run lọ́kùnrin tó bá lè ń mọ̀ ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àlá làwọn èèyàn fi ń tẹ̀sí lónìí ọ̀pọ̀lọpọ̀ àlá làwọn èèyàn fi ń tẹ̀sí lónìí àyè kí n fi àlá fi ń tẹ̀sí rápá bó ti wù lọ́mọ àwọn adáhùn ṣe kódà wọn lẹ́yìn tí bá ń tẹ̀sí àlá fi ń ṣe ìjọsìn níbi ń ṣèjọsìn tí ẹ mú wọn tó ti lọ tí ìmọ̀ yẹ̀kúnlẹ̀ sáábẹ́ àwọn yẹ̀kúnlẹ̀ mọ̀nà ẹ̀sìn tí ó kọjá fáṣẹ tàbí fáṣẹ tàbí ní ibú ṣùgbọ́n ẹ̀rọ jẹ́ mùsùlùmí lọ́ọ̀ ọ̀ gbọ́dọ̀ gbé àlá tó ní ìjọsìn fọlọ́wọ́n ọba ṣùgbọ́n tọ́ bẹ́ẹ̀ lálàtọ̀ tó jẹ́ látọ̀ dání ṣùgbọ́n fọlọ́wọ́n ọba ló yẹ iṣẹ́ tó yẹ tiẹ̀ rù ṣùgbọ́n wọ́n pé bẹ́ẹ̀ ló tẹ̀lé ayé ni wọ́n ní má ṣe sí àdátàdá táwọn èèyàn ńlá kọ́lọ̀ wá ti wọ́n lára àbú sí wa tí wọ́n bá lára àbú sí wa ọlọ́mọ ti wọ́n rí sọ fún wa tí wọ́n bá rí sọ fún ọlọ́mọ ti ọba ìgbàgbọ́ wa jẹ́ pé tó ba yé èlò ní ìjẹ́ lónìí àdá tí wọ́n wá sọ fún wọn ni tó ba yé èlò ní ìjẹ́ lónìí abẹ́lẹ́ kọ́lọ̀ wọn bó lé gbogbo àwọn nǹkan bíi kó lè kó láwùjọ àwọn mùsùlùmí kọ́ bá wa fi dáadáa kọ́ bá wa fi pààrọ̀ rẹ̀ àwọn orí àwọn orí onírànràn kọ́ bá wa fi sínú olúwa ó fi sínú àdúgbò wa àwọn olórí wa kọ́nà kọ́ba ṣe dáadáa fún wọn kọ́nà kọ́ba yí wọn kó sí dáadáa gbogbo àwọn aburú tí wọ́n ní sáwọ́ wọn lẹ́yìn tí wọ́n nílé wa lórí ọlọ́dà máa jẹ wọn jẹ o gbogbo dáadáa tí wọ́n gbé lérò fáwọn fẹ́ẹ́ ṣe fún ọlọ́dà tuntun sí wọn lọ́fẹ̀ẹ́ sí wọn lè rí ṣe àwọn tó wáá jẹ àwọn aṣáájú wa ní ẹ̀sìn ọlọ́dà pa àtúnṣe wọn o wọ́n jẹ́ láti bàjẹ́ náà tàwa lọ́yà o àforíjì tó padà kù sí fún wa o àwọn èèyàn wa títí lọ bọ́ lọ́wọ́ ọba tó jẹ́ mùsùlùmí dàgbà àforíjì fún wa ẹni ọba wa náà kẹfà sàlẹ̀ fún kẹ́ ẹni ọba wa náà yàrá gba àkáyà kó lórí wọn ọ̀dà wa bẹ̀rẹ̀ àti ìdílé hasana ọ̀kìlá hasana ọ̀kìlá. الله أكبر الله أكبر